salamu ala rasulillah kira ki kuma tuki dan lako fún wa náà ni kira aksaul muslim titi imam siddiq al-minshawi a ọ̀rọ̀ nípa àwọn àṣìṣe tí máa tilẹ̀ ń jọjú mà náà ni so ẹlẹ́ẹ̀kọ̀ kànlá ni àwọ́kà ní alẹ́ yìí bó náà ni takapọ̀ rikọb bó náà ni ká máa fi ọwọ́ tẹ ìjìká àwọn èèyàn tí yóò dé bóyá àyè wá wà wájú àbí nǹkan kan ṣẹlẹ̀ kí wọ́n máa fọwọ́ láàárín àwọn èèyàn kọjá lọ sí ibi tẹ́jú kù sí. apá ni wàmí àkọ́kọ́ ihìn ìyá omi lójúmọ́ a ìkọ́kọ́ rẹ̀kọ́b ìkọ́ra rọ́jùlan yẹ́dùkúlù masjida ثم يسير في المسجد يمينا ويسارا ليفرق بين الناس ويمر على رقابهم. ọ̀pá ni nígbà míì àárí ọkùnrin kan tí wọnú mọ́sálásí yóò wá máa rìn káàkiri yóò máa rìn sọ́tún rìn sósì débi pé yóò máa ṣe òǹtìyà láàrin ọmọ ènìyàn méjì náà ni pé yóò wá máa rìn láàrin ìjìká wọn yóò máa fọwọ́ yẹ ìjìká wọn nípa kúkú abi tí ìjì kùsí ọ̀kọ̀dù náà nàbí yìí sallallahu alaihi wasallam ànàzálìkà lima fihi min al-iza bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wa alihi wa nípa aburú àìdá tó wà níbi ìṣesí àbí ẹ̀rí nípa kánà bí kọ́lé yìí fún wa fa'an abdullahi bin busur ó gbára tọ́rọ abdullahi ma busur anna rajulan dájúdájú arákùnrin kan jaa ila nabiyyi sallallahu alaihi wasallam yatakatta riqabin nas yatakatta riqaban nas arákùnrin kan wá bá nàbí masalasi bẹ̀rẹ̀ sí ní la fọ́ọ̀tẹ̀ ìjìká àwọn èèyàn kọ́ la ìjìká wọn kọjá níjọ júmà nàbí yóò yá sallallahu alaihi wasallam

láti wá bíjú kù sí ọ̀kọ́lá sallallahu alayhi wa sallam anábì tún wá fi kọ́ báyìí pé mani kẹsàlá yawmul jumu'a ẹni bá wẹ̀ níjọ́ jùmọ̀ súnmọ̀ ráha lẹ́yìn náà tó wá rìn wá sí mọ́sálásí ó rìn wá mọ́sálásí kò gún nǹkan falam yafruq bayna ithnayni kò wá sí ohun kíyà láàrin àwọn èèyàn méjì yẹni pé kò máa láàrin àwọn èèyàn kọjá kó máa fọ́ tẹ̀wọ́n léjìká kó tún kíyà láàrin àwọn èèyàn méjì

yóò forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì í kí ń bẹ láàrin júmọ̀ yẹn àti júmọ̀ míì tó tẹ̀lé ìpè ẹ̀ṣẹ̀ títẹ̀ láàrin júmọ̀ méjèèjì yẹn wọ́n forí ẹ̀ jì wàkúlù ahadil ahadis tuwaddihu nahyihi sallallahu alaihi wasallam wa ká máa fọwọ́ láàrin èèyàn láàrin bí kò kò sí ní ọjọ́ júmà ẹ wo ọ̀rọ̀ tánàbí sọgbẹ̀yìn nípa wípé ẹni tó bá wẹ̀ níjọ́ júmà lẹ́yìn náà ó rìn wá sí mọ́sálásí tí ò sí òǹkìyà láàrin àwọn èèyàn méjì nígbà tí ìmáàmù ń ṣe kútùbà lọ́wọ́ wá dákẹ́ wọ́n forí ẹ̀sẹ̀ ìṣẹ̀ láàrin júmà àti júmà kejì wọ́n forí ẹ̀jì wọ́n lẹ́yìn lẹ́yìn tó nípa tí ó máa tẹ̀lé súnà ìjọba tó lómi báyìí náà ni pé ìwẹ̀ ẹjọ́ júmà ọ̀pọ̀lọpọ̀ yìí kà á ó sì sí pàtàkì púpọ̀ torí pé ṣẹ́rì tó tàbí mú wáyé dáínà ni pé ó wẹ̀ dáínà gbogbo àwọn kan yókù tẹ̀lé ìka gbìyànjú láti pé ìlú ẹjọ́ júmọ̀ yẹn à ń gbìyànjú láti wẹ̀ in fact púpọ̀ nù àwọn afẹ́fẹ́ tó wájìbù ọlọ́run àyàn ni kí ni wẹ̀ ẹjọ́ júmọ̀ yẹn tó wájìbù báwo pé ṣe tẹ́ni tí ò bá wẹ̀ kò ní júmọ̀ àmọ́ wájìbù ni kí ni wẹ̀ ọ̀ràn ìwẹ̀ yẹn kí ni bá ṣe tó tó lágbára ló mú yàn má wẹ̀ àti kí ni má wẹ̀ ní ọjọ́ júmọ̀ ìwẹ̀ yẹn kí ordinary wẹ̀ náà ni pé ìwẹ̀ tá a máa wẹ̀ ìwẹ̀ ẹjọ́sìn gẹ́gẹ́ bí ìwẹ̀ tá a máa wẹ̀ kún jẹ́nẹ́bà àti bẹ́ẹ̀ lọ àníyànjú mà láti wẹ̀ ìwẹ̀ náà ní ìparí waqala ibn hajar nakala karahata ni

bẹ́ẹ̀ náà ni tí ìmáàmù náwàwí tó na mú tó dúró lórí nínú tíra àwọn tó ń kìíní zawa ìdọ̀rọ̀wùta àmá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ìyẹn ni pé pé èèwọ̀ ni haramu ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àwọn dúró lórí pé nǹkan tá a kọ̀ ni kàrá àtúnzì náà ni pé nǹkan tá a kọ̀ tí ò sallallahu alayhi wa sallam ó kù fún wa yàrá ìṣẹ́kù tó máa kàfún ọmọ náà ni pé káàìdà àǹfààní tí ń bẹ́ ń bí kábà máa pọ̀ tẹ àwọn èèyàn ní ọrùn àti kọ́ máa láàrin àwọn èèyàn kọjá lójọ ọjúmọ́ àwọn àfáàmú àǹfààní mẹ́ta wá lábẹ́ ilé yìí tọ́lọ̀ bá sọ̀wà dìgbà míì insha Allah òrùkú mọ̀kálẹ́ fún wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh